lẹ́yìn kíkí wa ní kíkí ẹyọ kan èyí tí ò sí èkejì rẹ̀ kíkí tọ́lọ́wọ́n bá buwọ́lù àwọn èèyàn máa ń kíra wọn pé ẹka àárọ̀ ẹka àsán ẹka alẹ́ ara kíkí ni nílẹ̀ Yorùbá ṣùgbọ́n lọ́wọ́n ò buwọ́lù kíkí ẹyọ kan tọ́lọ́wọ́n bá buwọ́lù ká máa fi kíra wa òun náà ni mo ti fi kí yín yẹn pé kí aláfẹ́ ọlọ́nkọ́ onítọ́já sí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù ẹlẹ́ẹ̀kẹrin tí a mọ̀ sí oṣù rọ̀bí ufani èyí tí ó ń ka ìjírà anábi sallallahu alayhi wa sallam lónìí báyìí ọjọ́ ọgọ́rùn mẹ́rin lọ́dún àti àádọ́ta ọdún ó di ọdún márùn ìtẹ̀síwájú ní kútùbà ìjẹ́ fún ti ìjẹ́jọ́ àti jẹ́ ẹ̀dógún kí n la kò ọ̀rọ̀ òun náà ni ìdádáadáama àti ìdáàìdáama afẹ́ká dádáadáama kó bà jẹ́ pórí dáadáa lèmi àti ọmọ wà ní gbogbo ọgbà a fẹ́ mọ àìdá nítorí kábà lè sá fún àwọn àlámẹ̀rí tó rújú nínú dáadáa àtàìdá fẹ́ dáwọn náà mọ̀ kí láàmọ fi ń sòǹdín èyí táfùmọ̀ pé eléyìí súnmọ́ dáadáa eléyìí súnmọ́ àìdá eléyìí ni àkórí kútùbà wa láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ìtẹ̀síwájú lórí kútùbà yìí òun náà ni pé alimamuna Salihu Fauzan bun Fauzan hafizahullahu wa ra'a bàbá ń tẹ̀síwájú lórí àlàyé wọn nípa dáadáa ẹ̀tà wọ́n jẹ́ ká mọ̀ pé dáadáa ìpín mẹ́ta ló pín sí nínú àwọn ọ̀rọ̀ tá ti bára wa sọ kọjá síwájú èyí tó ga jù pín dáadáa òun náà àkídà àti tawhid eléyìí ìpín alákọ̀ọ́kọ́ ibẹ̀ lọ́lọ́run ọba láti ṣèlérí ẹnikẹ́ni tó bá wá òun pẹ̀lú àkídà àti tàwíìdì tó lálàáfíà tí ò fi kankan wá orogún jọ ohun alìjánà ní sí irú wọn ìpín ẹlẹ́ẹ̀kejì nínú dáadáa òun náà ni àwọn alàámùrù tó jẹ́ àwọn ọ̀ràn èyí bá lórí lọ́rùn gẹ́gẹ́ bí irun kíkí ájì lílọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsokùn mọ̀lẹ́bí papọ̀ ìmá tọ́jú ọmọ òrukàn ìmá fara alájọgbé ìmá jàmbá ìyàwó jàmbá ọmọ gbogbo àwọn lè jẹ́ nǹkan tọ́lọ̀ ń ní ọ̀ràn àyàn wa lórí wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú dáadáa ṣíṣe òun náà ni àwọn èyí tọ́jẹ́ pa fẹ́ ni ìmá jẹ́ kéèyàn ó pé lẹ́sìn ni òun náà ni tí bá ti parí àwọn sí ọ̀ràn yàn kọ́ mọ́ mọ́ àwọn náà gẹ́gẹ́ bí ṣe dọha dọ̀ha bí tìláwà kùrán gẹ́gẹ́ bí ṣíṣe àzùkárì àárọ̀ àti ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á pín àìdá wọ́n pín sí ọ̀nà tọ́pọ̀ ti ka mẹ́ta fún wa mẹ́ èyí tó ga jẹ́ olórí àìdá aláyé òun náà ni ọba tàbí ìgbé ẹ̀tọ́ èyí wa àwọn èèyàn èyí fún kàkà kí wọ́n fi ìmóre mọ́ lọ́n ọ̀tọ̀lẹ̀ ni wọ́n fi mọ̀ ẹgbọ́ ọlá séwù ọlá àfà ọlá ẹ̀gbọ́n ọlá ọ̀gá ọlá ọ̀rẹ́ ọlá ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwà ìmóre lélẹ́yìí ìgbẹ́tọ̀ ọlọ́run fẹ́ sì ni gbogbo orí tó bá tọ́ sí wa ó tọ́ sí wa látàbẹ́ pọ́lọ́run bá kọ́ fún wa ó sì fẹ́ kó tó wa lọ́wọ́ ló fi tó wa lọ́wọ́ tá a bá fẹ́ dúpẹ́ kọ̀tọ́ká dúpẹ́ fẹ́ lẹ́yìn ọlọ́run ohun tá sọ fún sábàbí ní pọ́lọ́wọ́ bá wa san lẹ́sàn rẹ̀ èyí lọ ga tán pátápátá nínú wà burú ìgbé ẹ̀tọ́ Ọlọ́run bá fẹ́ lómi wọ́n ní ẹ̀rí ìpín aburú ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn aburú èyí tí Olúwa ṣe léèwọ̀ lé wa lórí tí Olúwa ẹlẹ́dàá wa tó fi ìbínú rẹ̀ ti àwọn ẹ̀ṣẹ̀ náà àwọn yìí ní ìpín aburú ẹlẹ́ẹ̀kejì àwọn náà sì làwọn èyí tí wọ́n pè ní kabahir alkabiratu min alkabairi dhunub ọ̀kọ̀ọ̀kan wọ́n jẹ́ gbàǹkọ̀gbàǹkọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá gẹ́gẹ́ bí zina ṣíṣe ọtí mímu gbígbówó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè rí pin ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn aburú gẹ́gẹ́ bá ṣe kà síwájú bá ń torí pọ́jọ́ ti lọ wọ́n ní òun náà ni sayyatul fusuk àwọn ìwà àpòkí wàyí almaas èyí náà ni àwọn ẹ̀ṣẹ̀ alẹ́tì dúnà shirk wọn ò tóbi tó ká bọ́lọ̀ ń worogún wọlkúfùr wọn ò sì tóbi tó ká gbẹ̀tọ̀ ọlọ́run fẹ́lòmí wàdálíkà bífílì ṣéyì min kaba ìrìndùnú gẹ́gẹ́ bí sísẹ ọ̀kan nínú àwọn ètò tóbi nínú ẹ̀ṣẹ̀ kàzínà gẹ́gẹ́ bí síná wàṣárakọ̀ olè jíjà wàṣọ́rìbùl almuskirat mímọ mú àwọn tí ma pani tí ma borí làákà ìmọ́lẹ̀ wọ́tọ̀ áàtì mọ̀kọ̀dìrọ̀t bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan fífà bí kokéèn bí ẹròyìn bí alábùkù ká fi fífì mú wọ́kọ́dùbù almuhsanat bákan náà ni ká ju obìnrin ẹni ire lóko rọ́pò ń sìn náà ni wàgẹ́rù dálíkà àtúntọ́ yàtọ̀ sílẹ̀ pé ẹni tó bá dárú ẹ̀ṣẹ̀ yìí ẹ fìyà báyìí jẹ àwọ̀ ìdúfil àkhírà àbí àwọn ẹ̀ṣẹ̀ èyí tí olúwa ṣe ìlérí ìyà tó lé kókó tó bá dá kìyàmà fáwọn tó bá dá àwòlú iná fa ìlúhù àbí àwọn ẹ̀ṣẹ̀ èyí tọ́lọ níbinú ọlọ́mọ bẹni tó bá dá bí a ń sọ̀rọ̀ ẹ̀yìn bí a ń parọ́ àwòtò adu bilgadabi àwìnà àbí ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá fi tì síbi pé ìbínú èmi ọlọ́run ìbẹ̀ lórí ẹni tó bá ṣe báyìí àbọ́lọ́wọ́ bá lè kọ́lá ní iná lẹ́ni tó bá dárò ẹ̀ṣẹ̀ yìí iná ni ọwọ́ wọ́n wọl kabahiru kathira ẹ̀rí àwọn gbàmúrágàjì ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ wa minha nínú rẹ̀ náà ni algibatu kí a máa sọ̀rọ̀ ẹ̀yìn wan namimatu òfófó ṣíṣe ọ̀rọ̀ tí ó kàn kọ gbọ̀rọ̀ lọ́rọ̀ kan rí wa shahadatu zuhur bẹ́ẹ̀ ni kí a máa jẹ́rí èké wa aklu riba kí a máa gba owó èlé wa aklu malil yatim bẹ́ẹ̀ ni kí ẹ jẹ ẹ̀tọ́ ọmọ òrukàn wa huququl walidayn kí ẹ jẹ asẹ̀yásẹ̀ bàbá wa qata'atur rahim bẹ́ẹ̀ ni kí ẹ jákun ẹ̀bí ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yẹ rúṣin ọlọ́run wa qismu rabi minal aqsamu sayyi'a wọ́n lè rí ìpín ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ẹ̀ṣẹ̀ bú nínú àwọn aburú ṣíṣe lórí ilẹ̀ sayyi'atul ma'asi allati hiya dunal kabahir òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ èyí tẹ́ pé wọn ò dépò àwọn ńlá àwọn gbàmúrágájì tàti kà yìí àwọn ẹ̀ṣẹ̀ kan ò tó wọn wàyíyà máa yù sàmá bí sọ̀ráhìr wọ́n wọ́n pè lè ní àwọn wẹ́wẹ̀wẹ́ wàyù sàmá bí lẹ́mẹ̀m bẹ́ẹ̀ ni wọ́n pè ní lẹ́mẹ̀m nínú sóràtún najm wàyíyà kọ̀tìrọ́tún wọ́n ní ẹ̀ṣẹ̀ kéékèèké léwo lè annal insan nítorí pọ́mọ ìdá tẹ́jẹ̀má àti alẹ́lìsánù tó líkùhù tó bá ti di pé èyàn bá kójọ kójọ èyàn dẹni tọ́lọ́wọ́ bọ́ parun ni o ẹ̀ṣẹ̀ kéékèèké tí èsè ńlá tí èyàn máa ti ń kó wọn jọ ti ń kó wọn jọ ẹmọ̀ kó náà padà dín lágbẹ̀yìn wọ́n fi láàdí ọwọ́ nítorí kí ọlọ́run bá lè kọ́lá ìmọ̀ tara rẹ̀ bínú sí nínú wọ́n kọ́ dúkọ́lá bá dú sẹ́lẹ̀s wọ́n ní apá kan nú àwọn àwọn sẹ́lẹ̀fù wa àwọn tó ti ṣe islam kọjá tọ́lọ́run ló ń forí jì wọ́n sọ báyìí pé innal israru ala saghiratu yusiruha kabiratun wọ́n ní kéèyàn máa dá àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ kéèyàn tẹra máa kọ́ máa dá yóò padà di ẹ̀ṣẹ̀ ńlá ni o yóò padà dẹ̀ṣẹ̀ ńlá ni wàkọ́lẹ̀ lákẹbí rọ́tù máa istighfar wọ́n ní bákan náà wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ kan ò tóbi lópin ìgbà tẹ́ni tó bá dá bá ti lè wá àforíjì Ọlọ́run wala saghiratu máa israr bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ kan ò kéré lópin ìgbà tí máa ń dọ̀ bá dáwọ́ rẹ̀ dúró Ọlọ́run sọ di ńlá mọ́ lọ́wọ́ ni Ọlọ́run sọ wà ń bẹ̀. ó kójọ sínú gbólóhùn olohun ọba ola nínú suratu al-Hujurat ayẹlẹ́ keje olúwa ní walakinna Allah walakinna Allah habbaba ilaykumul iman wa zayyanahu fi qulubikum wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan ọlọ́ni ṣùgbọ́n àwọn ọlọ́run ọba ola lájẹ́ kó a fi sọ̀sọ́ sínú ọkàn yín kí la fi sọ̀sọ́ síbẹ̀ òun náà ni ìgbàgbọ́ a fi sọ̀sọ́ sínú ọkàn àwọn ẹni rẹ̀ a wá jẹ́ kí wọ́n kórira ohun tí ń jẹ́ alkufru ìṣekèfèrí wọlfusuk àti ìwà àpòkí wọlìsíyàn àti àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ a káwọn ẹni ọlọ́run bó kórira rẹ̀ falmumin yukura sayyi'atu bí anụwa ànúwà ìhà wọ́n lólùgbàgbọ́ òdodo gbogbo tí ń bá ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátá òun lólùgbàgbọ́ máa kórìíra bọ́yá ńlá bẹ̀ àbí kéékèèké bẹ̀ àbáwọn èyí tí máa sọ ní yẹpẹrẹ níwájú ọlọ́run gbogbo ẹ̀ lákòótán làwọn ẹni máa wọ́n fi wọ́n lọ́wọ́ náà hadith anábì sọ pé ok anábì kíkẹ́ àtọ́lọ́lọ́n kọ́ sọ pé gbogbo ẹni tí ìbá fojú kéré ẹ̀ṣẹ̀ kan bẹ́ẹ̀ sì ni tí kì í fojú yẹpẹrẹ kan olùgbàgbọ́ òdodo ni wọ́n o wọ́n ní falimúmi ẹ̀rọ ododo òdodo wọ́n lẹ̀rọ olùgbàgbọ́ òdodo yọ́ mẹ́rin lórí ohun tá ń pè ní sẹ́ẹ̀rẹ́ nítorí pọ́mọ̀ ìpé ọlọ́run ọba àlékẹ́ ọlámọ́ ti bẹ̀ẹ́ yọnú sí ni wọ́n ni wal mu'min olùgbàgbọ́ òdodo man yuhibbuhu wọ́n máa nífẹ̀ẹ́ sí ohun tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ni bákan náà wọ́n sì máa ń kórìíra ohun tí ọlọ́run ọba bá kórìíra wa li annaha taqribu minallahi fayuksiru nítorí gbogbo àná wọn máa ń wá káwọn dá lásùnmọ́ ọlọ́run yóò wá jẹ́ kí wọ́n pọ̀ ní sẹ́ẹ̀rẹ́ wọ́n wá kórìíra ẹ̀ṣẹ̀ lè ánàlá yùkúrọ̀ ha nítorí pọ́lọ́wọ́n bá lè kọ́lá kórìíra ẹ̀ṣẹ̀ dídá wọn ni wọlmúmin òdodo yọkọ̀rọ̀ mà yọkọ̀rọ̀ àwùlọ́hu wọn máa ń kórìíra ohun tọ́lọ́wọ́n bá kórìíra ni wọlé ánàṣẹ yìí à wọn torí pé ẹ̀ṣẹ̀ dídá tuba abuhu anilá ìmá gbẹni jìnà sọ́lọ́wọ́n bá nà ẹ̀yẹrú sọ́lọ́wọ́n wàyí ìgbà tí yàn bá jẹ́ tó kórìíra ẹ̀ṣẹ̀ eléyìí ó ràn ni lọ́wọ́ láti lè máa ṣe iṣẹ́ rí àti dáadáa yóò sì jẹ́ kó rọrùn láti lè yọ kú oúnbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èyí tẹ́yàn ti ṣe ṣáájú èyí ó lè túbá wa hadha bi khilafil káfir wal wọ́n ní ìròyìn yìí òun ló mú káwọn tó lọ́wọ́n ọba gbọ́ kí wọ́n yàtọ̀ sí kèfèrí àtàwọn munafiki fa inna kulla minhuma torí pé mùnáfíkí àti kèfèrí ìyẹ́kọ̀rọ̀ òtọ́ à wọ́n máa kórìíra ìtẹ̀ láti ọlọrun tí kèfèrí àárín mùsùlùmí bá gbọ́ tí wọ́n bá pèrún inú ọmọ bí ni báwẹ̀ ń bá ń bọ̀ yọ́ fajúro ni gbogbo sẹ́rẹ́ inú ọmọ bí ni tó bá ti gbúrò rẹ tó bá ti rírú àmì lára rẹ̀ ọmọ ìyá mi mọ̀ pé kèfèrí ni ọ́ kéèyàn tètè wọ́ ọ̀nà járe nígbà torí gbogbo ohun tí máa ń súnni mọ́lọ́run ó yẹ kó máa wùyàn ni. gbogbo tí gbé ní jìnà sọ́lọ́wọ́ àwọn èèyàn gidi sóyé ìmọ̀ bí wọ́n nú ni wọ́n ìfẹ́ súnmọ̀ ọlọ́ndà kúkọ́ ṣe èmi àti ẹlẹ́sà dáadáa o wọ́n ni wọ́yẹ́ fúrahú bil ma'asiya àwọn ẹni bí máa yọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni àwọn ẹni bí máa yọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ inú wọn máa bàjẹ́ ní gbogbo ìgbà bá ti dẹ́ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àṣèṣìdá tó bá tọwọ́ àwọn ẹni sẹ́lẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ títí tí wọ́n fi omi ẹkún wọn sí dànù nínú àkọọ́lẹ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn ẹni bí ẹ̀ṣẹ̀ dágan ní wu àwọn kódà yóò tún fi yan gàn Ọlọ́run dákun sọ wá ń bẹ̀ ga sọ pé fọ̀rọ̀ àwò hasana ọlọ́nlẹ̀ rí ní àwọn tó ṣe pé wọ́n ṣe iṣẹ́ wọn iṣẹ́ ẹbú wọn wọ́n ṣe lọ́sọ̀ fún wọn wọ́n wá ń rí iṣẹ́ ẹbú bí iṣẹ́ rere wọ́n ń rí iṣẹ́ ẹbú bí iṣẹ́ rere wọ́n sọ fọ́kùnrin olórí rákọ̀rakọ̀ kan báyìí láìpẹ́ ìpé hey hey àtàrúgbó àtọlọ́mọge àtàbílẹ́kọ hey ìjímèrè sọ́gígun kọmọ́ gungi aládí gbogbo wọn sínà ní ìwọ àti wọn à ọlẹ̀ mọ̀ pé kọ́kọ́rọ́ tó bá sún gbogbo ilẹ̀kùn master key ni ẹgbọ́ òsì ọ̀rọ̀ ó lẹ́n tó bá jẹ́ pé àti wọ́n dé àti ìyá àgbàlá gbogbo ní bá sùn ẹmọ̀pọ̀ expert ni ọ expert ń bí orí ibú ẹni tí ń fi ìbàjẹ́ yẹn gan akala kan lẹ́ ẹkìn nǹkan ń bẹ lásẹ̀mílì kan Ṣakíńbí wọ́n lóbìnrin mẹ́wàá ò lè kọjá kọ́mọ́ tọ́ka sí mẹ́ta nu wọn pé mo ti gèrè eléyìí ni mo ti gèrè eléyìí náà ọmọ bá kọ́lẹ̀ ṣe kún tó pẹ̀lú aburú ni ọmọ ni pé wọn yọ ìwé àkọọ́lẹ̀ ìfún ọlálùkìyàmà mo ṣe bàbá yìí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n lólúwa ó ní pé ẹ̀rí ni àwọn tó ṣe pé wọ́n ṣe sí aburú wọn lọ́sọ̀ fún wọn àwọn tó ṣe pé wọ́n rí sí ẹbú wọn bí iṣẹ́ rẹ̀ fa inna Allah yudillu man yasha ọlọ́run ní ń tẹni tó wù mí nù wa yahdihi man yasha mo sì máa ń tẹni tó wù mí sọ́nà suratul Fatir bẹ́ẹ̀ lólúwa tó sọ́nu suratul Tawbah ayah 37 olúwa ní zuyyina lahum su'u amalihim wọ́n ṣe iṣẹ́ wọn lọ́sọ̀ fún wọn níṣẹ́ bú wọn wọ́n ṣe lọ́sọ̀ fún wọn ìjẹ wọn lè túbá fatakula ibadallah ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run ẹjá túbá ẹjá payọ̀ ọlọ́run wa akthiru hasanat ẹjá tẹramọ́sẹ̀ rẹ̀ ń ṣiṣẹ́ wa tubu min jami'i sayyi'a ẹjá túbá yányá nínú gbogbo ọ̀ràn ẹ̀ṣẹ̀ àtẹ̀yí tó kéré àtẹ̀yí tóbi la'allakum turhamun bọ́yọ̀ ọlọ́run ọba yóò ká lẹ́tọ̀ọ́ sí kẹrẹ̀ẹ́ وقال الله تعالى الله بالك لا سيكون من جاء بالحسنة الله لن تباك ولدادك فلو أشر أمثالها مواروره لا في بارفوت وما جاتي ومن جاء بالسيئة الله لن تباك ولسك فلا يجزى أني سالسا إلا مثلها أفيد دي سيوكنا تدا لا إله إلا الله وهم لا يظلمون الله لم يظلمون نسي أبو سيو أن يرسي الله adúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí lórí àjùlọ rẹ̀ tó ṣe fún wa àti dáadáa rẹ̀ tó ṣe lé wa lórí ọba tó nífẹ̀ẹ́ sí gbogbo olùṣe dáadáa ọba tí mọ́ gba ìrónúkúwàdà gbogbo ẹni tó bá túbá ọba tí mọ́ ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ fún ni àjẹ́rìí pé kò sẹ́ni tọ́tọ́ láti máa sìn tí ìbá ṣe ọlọ́run ọba àṣọ kò sì tọ́ka bá wórogún bẹ́ẹ̀ la pé dájúdájú ẹni tí ń jẹ́ Muhammad jẹ́ ẹrúsìn ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ìkí àtọ̀lọ́lọ́run kọ́mọ bẹ́ẹ̀rù rẹ̀ tí ṣe Muhammad òun àtàwọn aráalé rẹ̀ àtàwọn sábẹ́ rẹ̀ ọlọ́lọ́n tí ó lẹ́nu àlàdọ́jọ́ ẹ̀san ọlọ́njọ́ ọmọ jẹ́ ìpín wọn kútùbà alápẹ̀yàn ọmọ èèyàn ẹjá para ọlọ́run bá lékẹ́ ọlá o ẹjẹ́ kálukú ọmọ wòye sí iṣẹ́ ọwọ́ rẹ̀ tí ń ṣe ẹsì já máa wo ìpalẹ̀mọ́ wa bákan náà ẹjá máa wo gbólóhùn wa sáwọn gbólóhùn tí wọn san wa lẹ́sàn-án àbí tí ó mú jìyà ká tó rò dáadáa o torí gbogbo ohun tá ni wọn ń bá wa

kìrámẹ́n kàtìbí àwọn alákọsílẹ̀ ní àpọ́nlé tí wọ́n yí parọ́ mọ́ ni yá alẹ́múnà máa tẹfàálù wọ́n mọ gbogbo tẹ́ ń ṣe ń ṣe pátá ọ̀kọ́lá nàbí sallallahu alaihi wasallam anábì kíkà tọ́lọ́lọ́ kan bá anábì sọ pé inna Allah kataba hasana dájúdájú ọlọ́run bá ti kọ dáadáa wa sayyi'a bẹ́ẹ̀ lọ́lọ́run bá tún kàkọ́lẹ̀ àìdá thumma bayyana dhalik lẹ́yìn náà ọlọ́run bá lẹ́kọ̀ọ́ lámú àlàyé tó yanjú nípa rẹ̀ faman hamma bi hasana ẹ̀ńtọ́ bá gbèrò àti ṣe dáadáa kan falahu falam ya'malha kò á padà wá lè ṣe kataballahu indahu hasanatan kamila wọ́n kọ dáadáa kan tó pé pérépéré wọ́n kọ sílẹ̀ fún lọ́dọ̀ Ọlọ́run kò ṣe lọ́wọ́ kó gbèrò àti ṣe dáadáa wa in hamma biha tó bá gbèrò àti ṣe dáadáa kan fàmílàhà ọwà lè ṣe kataballahu indahu asharan hasana ọlọ́wọ́ bọ́ kọ mẹ́wàá rẹ̀ kalẹ̀ fún lọ́dọ̀ ara rẹ̀ ìlà sábẹ̀rẹ̀míyà ó lè lékún ju mẹ́wàá lọ́kọ́ jẹ́ ọgọ́rùn méje ní àdìpele ìlà àdáhàfin kẹfíra ó tún lè jù bẹ́ẹ̀ lọ kọ́ lọ sí àdìpele lórí àdìpele wà inhamma sayyi'a wọ́n ní ẹ̀rẹ́ ń tó bá gbèrò ẹ̀ṣẹ̀ kan kó ń fẹ́ dẹ̀ṣẹ̀ kan falam ya'malha kò padà wá dẹ̀ṣẹ̀ yẹn mọ́ kataballahu indahu hasanatan kamila ọlọ́run ọba kọ iṣẹ́ rẹ̀ kan ó díndín ọlọ́run ọba kọ́ lẹ̀ fún lọ́dọ̀ ara rẹ̀ pẹ̀lú yẹn ṣe dáadáa tẹ́yàn bá gbèrò pé wọ́n dẹ́sẹ̀ tí ọ̀dá má wọ́n hamma biha ẹni tó bá gbèrò ẹsẹ̀ fa'amilaha ọwá dẹ́sẹ̀ náà kataballahu sayyatan wahida ọlọ́wọ́ bọ́ kọ ẹsẹ̀ ẹyọkan péré lọ́lọ́wọ́ kọ́ lẹ̀ fún Imam Bukhari àti Muslim ló gbé àdìsí náà jáde wa qad dalla hadha al-hadith wọ́n lè rí àdìsí àkàtàn yìí ń tọ́ka sí nǹkan fún wa ala anna amalu abdu nípa pé iṣẹ́ àwọn ẹrú Ọlọ́run yuktabu kulluhu khairuhu wa sharruhu wọn kọ gbogbo ẹ̀ka lẹ̀léwa lórí dáadáa wa àtàìdáa wa wọ́n ń kọ́lẹ̀ jọ dáhùn lójú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ṣe déédé lẹsan tí a bá gbèrò tó nípinnu àti ṣe dáadáa nínú ọkàn rẹ̀ walam ya'maluhu kò wá padà ṣe ẹni tó bá pinnu òun ṣe wa wá ṣe tún sọ pé ju ẹyọ kan ولكن ṣùgbọ́n máa azama aléyìí minal khayr ẹn tó bá gbèrò nínú dára kó ń fẹ́ sí dáadáa walam yatakammanu min amalihi yukdamu lahu hasana kọ̀wárọ̀ fún láti rí ṣe wọ́n kọ̀ dáadáa lẹ̀ fún waman azama aléyìí ẹn tó bá pinnu lórí àti ṣe nǹkan kan wàhámilahu ọwá ṣe kátàbàwò wọ́n kọ̀ kalẹ̀ fún tí èsẹ ọ̀kan mẹ́wàá ni wọ́n fi kọ fún lọ síbi ọgọ́rùn-ún méje ládìpèlé àti lọ síbi àdìpèlé tí ò lóǹkà la ya'lamuha illa Allah ọlọ́run ọba nìkan lọ́mọ òpin dáadáa tẹ́nìkan bá ṣe táníyàn rẹ̀ dá ọlọ́run lọ́mọ òpin bẹ́sàn rẹ̀ ó ṣètò wọ́n ẹni tó bá gbèrò láti sàbúrú kan wọ́tẹ́rìtìhì khawfan min Allah ọwá pa aburú yìí tí kò ṣe mọ́ lẹ́ni tí ń páyọ̀ ọlọ́run kataballahu lahu hasanatan kamila wọ́n tún wá kọ dáadáa kalẹ̀ fún wọ́n mẹ́ni hàmú bí ẹn tó bá gbèrò àti sàbúrú wà àmìlùhù ó sì sàbúrú náà kataballahu sayyatan wahida ọlọ́run bò ní gbéhùn lọ sádì pèlè ẹyọ kan tó ṣe náà lọ́ba kọ́lá imam ibn kathir rahimahullah afáwọ́ àgbà imam ibn kathir ọlọ́run kọ́ bá ní kẹ́wọn bàbá ní ìlẹ́mù jẹ́ ọ̀dọ́ lójú anna tarikan sayyi'a pé gbígbé ẹ̀ṣẹ̀ jùúlẹ̀ pa àdámọ́ aláfàlá sátìlá àkṣà ìpín mẹ́ta ló pín sí tààrọ́tẹ̀n wọ́n ní ìgbà míì ìtọ̀rọ̀kú wà lìlá èyí a mọ́ pa ẹ̀sẹ̀ tí ń torí tọ́lọ́n fàáza tuktabuláwò hasana alá kẹfíhì anhalilá ìtààlà eléyìí wọ́n máa kọsẹ̀ rẹ̀ lẹ̀ fún ní nítorí pápá ìdá àyẹ́ntì nítorí tọ́lọ́n bá tọ́lá rẹ̀ ga wàáza amẹ́lú wàníyẹ́tú kama jẹ́ àfil báadìl alfáàdì sàhíì wọ́n nílé ìrí bẹ̀ nítorí iṣẹ́ àtàníyàn tẹ́niyàn fi ṣe gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn apá kan rọ́nú ọ̀rọ̀ tó lálàáfíà fa innama yutrakuha min jazai min jarai nítorí pẹ́ni ọlọ́run ọba sọ pẹ́ni ipa ẹ̀sẹ̀ yìí tì nítorí tèmi ó túmọ̀ sí pé min ajili lẹ́ni tó ṣe torí mi wọ̀tàrátàn wọ́n ní nígbà mi yẹ́tùrùkúhà ní cnn àwọn èèyàn ma pinnu pa àwọn dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ìgbàtàkùkù tí ó yẹn fi tó ó ti gbàgbéra kò rí dámá wọ̀zùhúlà anìhà àbọ́kagara láti dẹ́ṣẹ̀ yẹn gbogbo ohun tí ó jẹ́ ọdẹ́ṣẹ̀ yẹn dá nǹkan yẹn ọ̀bọ́ sí mọ́ kò á jẹ́ yẹn mọ́ fàhádà wọ́n nírú eléyìí láàlàhú wàlà àlèyìí wọn ò ní kọ aburú lẹ̀ fún wọn ò ní kọ dáadáa lẹ̀ fún lẹ́annáwó lámìyànú khaira nítorí pé ẹni yẹn kò gbèrò dáadáa wàlá fàálẹ̀ ṣàrọ̀ bákanáà ni ọ̀sá burú dáadáa ní kọ́ sọ pé àwọn ah, ní kì ní yọ dájẹ́ ń pàtì dáadáa nìyẹn aburú ní sẹ́tọ́ fẹ́ ṣe sùmọ́kọ̀ padà sí mọ́ wọn ní kọ kankan lẹ̀ fún wọ̀tàrátàn wọ́n nígbà mí yẹ́pùrùkú à ajizẹ́n ẹlòmí ma ń sàbúrú lẹ́ni tó jẹ́ pé ìdíwọ́lọ́ba wọ̀kẹ́sìlẹ́n anha àti ìkáàárẹ̀ láti dẹ́sẹ̀ yẹn gbádàṣá yìí fi àsìbáàbí ha lẹ́yìn ìgbà tó ti pé gbogbo àwọn okùnfà a fi da pẹ́ pátá ó ti pé gbogbo àwọn okùnfà a fi da ẹnìkan tó fẹ́ yìí ẹ̀ mọ̀ ó ti wá sẹ́ẹ̀tì síbi kan tó fẹ́ fẹ́ nìyàn ní mọ̀mọ́ fẹ́lẹ́ ẹnìkan òun kàn wá kọbọ ni òun bá páàkì ọkọ̀ sí déédéé wájú ibi tó fẹ́ gbà yìnbọn yẹn ah, irú ọlọ́kọ̀ búwo lélẹ̀ nísìn ọwà dìlọ́ kò jó rí mọ̀ yẹn láti pa ẹnìyẹn tí wọ́n sàn lẹ́sẹ̀ pọpa burúti láíláí torí díwọ́ ni òjò orí se, abẹ́ni tó fẹ́ ṣe zina òun ateleri bóńsì ní ara rẹ̀ wọ́n ti dọjọ́ pàdé ń pàdé èyí tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ẹni ẹlẹ́ni kápíntà ni àwọn lọ̀kanlé nílé tí ń bẹ lẹ́yìn òtẹ́ẹ̀lì kan ó sì wà lérí ilé tí ń kanlé lọ́wọ́ ìyàwó náà kọ̀mọ̀kọ́ kò ń lọ bí ọmọ bí ọlọ nílùú àyínà kúmọ́ wọ́n bá òtẹ́ẹ̀lì òtẹ́ẹ̀lì táwọn ń kanlé lẹ́yìn rẹ̀ látòrí ilé pé lágbájá kọ́ yìí ni wọ́n pe lágbájá o ó ní ẹ̀dúró ní ẹ̀dúró náà ìyàwó mi ni àwọn èèyàn sọ fún pé tó bá jẹ́ àwọn ẹ̀sìn jọ ní ìní lè farada kó e wòtẹ́lì ìní lè farada wọ́n dì mú pé sùúrù jámù ọlọ́run ọwọ́ ẹ̀ mọ́ jámù wọ́n gùn ó ní ìní lè farada

òkú ìgbẹ́ ní ọmọ ǹsó bájí lè ṣe gba ló èkó ní ni ò tóró ti mọ̀ kọ́kọ́ kúkú ti ríun ọwá lédé wọn jára pàì tọ́kùn yìí bá délé bá kọ́ mọ́ jẹ́ pé a má ní ìlú mi lérí ọwá gbọ́nà èkó sẹ́rù eléyìí náà báyìí tí wọ́n kọ́ dáadáa lẹ̀ fún pé fẹ́ sa burúkú sí ma wọn ní fún tọ̀rọ̀ dájú pé kò sí ohun tí òjò rẹ̀ bàbá fẹ́ mí báyìí bàbá ní lẹ́yìn ìgbà tí gbogbo okùnfà táà fi dẹ́sẹ̀ bá ti pé èyàn ti súnmẹ́sẹ̀ ẹ̀ ń dídá ìkẹ́kẹ́ wá ṣẹlẹ̀ tí òjò rí dámá fàádà bí manzila tó fà ìlú ha ipò dídẹ́sẹ̀ yẹn gangan lẹ́nìyàn wà ipò dídẹ́sẹ̀ yẹn ló wà wọ́n ní bákan náà ohun tó jẹ́ káwọn gba ilé ìwọlé lọ́dọ̀ ti tàwọn wọ́n mẹ́rin wà ó wọ́n lóhun náà ni pé àdísì anábì sọ tánàbì sọ pé idha taqal muslimayni bi sayfihima falqatil wal maqtul finnar anábì ni tí mùsùlùmí méjì bá yọ idà síra wọn ọwọ́ ẹnìkan yá jù tẹnìkejì ọwọ́ pa ẹnìkejì ẹni wọ́n pa ọwọ́ náà ni ó pa àyàn ọwọ́ náà àwọn sàábí wọ́n bèèrè pé sallallahu alayhi wa sallam ya rasulallah ìròjísọ́ ọlọ́run hadha alqatil fama bala almaqtul agbọ́ ọ̀tẹni tó pẹ́ nìkejì ẹni wọ́n tún kọ́ wọ̀ náà ni anábì ni innahu ala qatli sahibihi tóró òun náà fẹ́ pẹ́ nìkejì ni èròǹgbà rẹ̀ ní ọjọ́ ọ̀sán ẹlẹ́sìn náà bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni tó bá fẹ́ sàbúrú ilẹ̀ wa mọ́ba ní òjò aráburú yẹn ṣe mọ́ ọwá ní wọ́n tiẹ̀ ní wọ́n kọ̀ dáadáa lẹ̀ fún yẹn irú rẹ̀ kọ̀ ilẹ̀ ọmọ ìyá parada yóò bá lókun níkùn kó nínú ọmọ mọ́nú ẹ̀sẹ̀ mọ́ fàbínú ọlọ́run léèyàn lórí a máa sọ ni dẹni tí èyí lẹ́tọ̀ọ́ sí ọlọ́run torí pé ọlọ́run ọba kì ran àwọn ẹni bi lọ́wọ́ àwọn ẹlẹ́sẹ̀ ebémi àti ẹ náà wa ara wọ ni òjèmi àti dákun gbàdúrà mi ni ẹni ọba èwo làbùrọ̀ lọ bá fà pé ẹ̀dàkọ̀ ẹ̀bá ń sàdúà èwo làbùrọ̀ lọ ọ̀dọ́ páwá ṣùgbọ́n dájú wípé wọ́n ti ríra rẹ gẹ́gẹ́ bí ẹni títí ẹ ti bàjẹ́ tán tọ́lọ́run ò lè gbàdú ẹ̀ kódà gan lómi ò tún pé ẹmọ́jẹ sí mi àdúrà nàfá ẹ̀dàkùn ẹ sí ọlọ́wọ́n gbà ah, torí mo bá wà ń bẹ́ẹ̀ ah, ah. ní ẹlòmí burú dé tó bá láwọn sàrò òun ní ojú kó pé àfá torí pé gbogbo wa mọ̀ yí pé mọ̀ ń só ń ń lọ bọ́ọ̀sì pẹ̀ gbogbo ẹ̀kọ́ láyà rẹ̀ gbé o mọ̀ ń só lọ́dọ̀ dp kí lọ bọ́ọ̀sì pẹ̀ gbogbo ẹ̀kọ́ ló nígbọ̀njẹ̀ rẹ̀ o tẹ́lómi bá dọ́dọ̀ dp o tẹ́lómi bá sì dọ́dọ̀ dp o ẹni wọ́n mú lẹ́yìn ní ọ̀sọ̀ dp o dọ̀tà dp o ń bẹ́ẹ̀ ni arábìnrin tó jalè tí tún jẹ́ orúkọ ọmọ ànábì Fatima tó tún jẹ́ fámílì ànábì nílùú Medina èyí tí wọ́n wò pé ìdájọ́ Ọlọ́run bá ní pé ká gé olè lọ́wọ́ lópin ìgbà tó bá ti jẹ́ pé ohun tó gbé wọn ní sọ wọ́n wá ń wo ta ní ọlọ bá ànábì kọ́ lọ sí pẹ̀ pé ha kánàbí náà ti ẹ̀wò pé fámílì òun lẹ́ni yíò bá àwọn ló kọjẹ́ pé fámílì ànábì jalè wọ́n gé lọ́wọ́ wọ́n fẹ́ lọ rán Uzama Bonzaid torí pé ìyá rẹ̀ wá fẹ́ ànábì wọ́n gbé wáwò lọ́dọ̀ ànábì tánàbí nífẹ̀ẹ́ rẹ̀ gan ìgbà tó sáàmà dọ́dọ̀ ànábì pé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ìkẹ́kẹ́mọ báwà ànábì ní kí lọ́ àbáwá tà ní fún ọ béèrè ọlá àwọn èèyàn rẹ̀ èèyàn aráàlú mẹ́kà tí wọ́n jẹ́ màájírù àwọn ọ̀ràn mi wá bá rẹ̀ òjíṣẹ́ ọlọ́run nípa alágbájá tó jalè ipe kọ yọ̀ǹda rẹ̀ kó jèbúrẹ́ ìwọ ànábì ẹ̀rí pé zaidu ó ní láyé mi ìnídéwájú ànábì sì pẹ̀ mọ́ àtẹ̀sẹ̀ ńlá àti kéke ó nítorí lójú ẹsẹ̀ bí mo ṣe sọ tán ẹni tí ń bá mi rẹ́rìn nígbà mo débẹ̀ fún mo á béèrè nǹkan lójú ẹsẹ̀ lójú rẹ̀ yípo ọlọ́dà bíi pé kasaruf bíi pé wọ́n da omi aró sẹ́yìn ju ànábì ọlọ́nàbí ni wọ́n tiẹ̀ òórí pẹ̀ẹ́rẹ́ ṣe ìpẹ́ bú lọ́wọ́ sí láyé ẹ̀ pé ká fi ẹni tó dẹ́sẹ̀ ẹlẹ̀ kọ́ máa lọ láì jìyà ànábì lọ́lọ́ mẹ́jẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run nítorí pé eléyìí ló mú kọ́lọ́run bá bínú sáwọn tó kọjá lọ síwájú yín ìgbà táwọn èèyàn yẹpẹrẹ bá ṣẹ̀ wọ́n dá ìyà jẹ wọ́n ṣùgbọ́n táwọn èèyàn tó lẹ́ni lẹ́yìn àwọn èèyàn ńlá bá ṣẹ̀ wọ́n ká àwọn èèyàn dìde ẹmọ Fatima sharakot tó bá Fatima lọ jalè kò sí ẹni tó dìmí lọ ń gé ọwọ́ rẹ̀ fún di eléyìí wọ Osama bin Zaid ó sì pẹ́sẹ́ bẹ́ẹ̀ sì ni wọn èé bẹ̀mí kí n gbà bánabi ṣe yóò ti jú tó wà láìkọ̀ gbà ẹ̀rí pánabi ni ọ̀làlálágé òní gan láwàgé ọwọ́ yẹn kí sámọ̀ torí rẹ̀ já wọ́n dẹ̀ lọ mú wọn dẹ̀ gẹ̀ nìyí lọ́wọ́ eléyìí sọ fún wa nípa pé gbogbo ẹ̀kọ́ ní mọ́ lórí ẹmọ sóńbẹ̀ kí lọ bá yín sípẹ̀ ẹlòmíì tó fẹ́ pèpé kọ́ lọ bọ́ sípẹ̀ lọ́dọ̀ Ọlọ́run òun ni ó rẹ̀ wọ́n ti ń wà wọ́n kí ẹsà ẹ̀rù ń mí náà ni ẹ̀rù kí ní ń bọ̀ náà mú fi lọ pọ̀ wọ́n wọ́n bá mi sìpẹ̀ ti ẹ̀ ti dá wọn lọ́bàá sìpẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni mímọ́ lọ báyàn ẹbá ń bẹ lọ́n bọ́lá rí nìyẹn mọ́ sọ̀rọ̀ kan fún yín èmi àti àwọn tọ́lọ̀ si bínú ti ń yẹsẹ́ wò torí pé wọ́n ti gbọ́ pé tíyàn bá gbọ́rọ̀ ayẹsẹ́ wò lásán tíyàn bá gbàgbọ́ ìyẹn di kèfèrí òun wá ń kọ́ tí ń sọ fún àwọn èèyàn kí ni ìdájọ́ tiẹ̀ ẹjá o ọlọ́run la dá yín wá sórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ la fi sẹ̀mí sàdánwò fún yín ẹ̀rìpa kà ń bẹ̀ pé khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala olúwa ni mo dá yín lẹ́ni tí ó sẹ̀mí mo sì dá lẹ́yìn tí ó padà kú láti jọ́ sẹ̀mí yìí díjọ́ kú yín ọlọ́run ọba yọba alágbára ni aláforíjì ni túnde ẹ̀yẹn ẹrúsìn ọlọ́run ẹjá mọ̀ pórí àdánwò láwà gbogbo ń tá ń bá ń rí tí ọ̀tẹ́ wa lọ́rùn tọ́kàn wa pọ̀ takùtọ̀ lọ́run ara rẹ̀ tára bá kọ ọtán gbogbo èèyàn ti lọ wọn èsì ìdájú wá sí mẹ́ta òru mẹ́rin òru mẹ́rin gbọ̀nà mọ́síláṣí mọ́ lọ sọ fọ́lọ́n ìṣòro báyìí tó fi tó bá jẹ́ pé ìpinnu rẹ̀ náà nípò ní mú kúrò dákun ṣe dẹkun fún mi bá ń gbénira rẹ kúrò tọ́lọ́lọ́wọ́ ọba mọ́ fàdánwò kan ni tí ó yọ oró àdánwò yẹn kúò àdánwò yìí ò ní ṣùgbọ́n oró rẹ ò pẹ̀lú èèyàn mọ́ fún arábìnrin ètò abánabi pé ọlọ́run mo ní àìsàn tí ń dojú tì mí bá ń bẹ mú lọ ìbẹ̀lẹ̀ àlìjẹ́nà wá o ṣùgbọ́n tó bá dẹ́pọ̀ tó sáwọ́ dandan dandan ní kọ́ lọ ẹ̀rí ẹ̀kọ́ ńlá nìyẹn ìdí ni tó fi jẹ́ pé mùsùlùmí tá ń bá ń wá ìwòsàn sáwọn àìsàn wa àìdíjú wa tó bá ti di pé ká lọ fi nǹkan tí ọ̀tọ́ sóògùn pé àwúzùbíláì bí bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ ká ìlera mi kọ́ lọ ṣùgbọ́n fẹ́ bínú ọlọ́run lẹ́yìn rẹ̀ ẹ̀rí pójú ẹsẹ̀ ló yí obìnrin náà bí kí wá rápọ̀ lọ́kọ́lọ́ ò bínú sí mi kọ́ ìyọ́nà ọlọ́ni ń wà wọ́n bá mi bẹ̀ lọ́hun oró rẹ̀ kọ́lọ̀hun mú kú ò wá rápá rẹ̀ ṣe tú ni anábìkan bẹ̀ lọ́hun gbangba mọ́ ọlọ́hun lágbà yẹn ṣùgbọ́n bí tí gbà wà lìjẹ́ náà nìyẹn mélòó mélòó ìṣòro ike oríire lọ́lọ́hun gbà lérò fún wa àwọn ọmọ èèyàn ni máa ń fún pé ọ̀nà méjì ni ìyá máa fi ń tọ́jú ọmọ àwọn àkókò kan bẹ tí ìyá ó po tí ìfọ́mọ yóò fi ṣúgà sí láìsí pọ́mọ béèrè yóò fún búrẹ́dì yóò tún dẹ́yìn sí tó bá tún dìgbà míì yóò tún kí ọmọ mọ́lẹ̀ yóò rọ àgbo sí ń kùn tẹ bá béèrè lọ́wọ́ méke àsìkò tí ìyá rẹ̀ máa ràgbo sí ń kùn yóò tún mọ bú ìyá rẹ̀ ọmọ sípè fún ìyá kò ní da fún yẹ olùsí eléri burúkú torí pé ẹnu rẹ̀ korò ṣùgbọ́n nínú àgbáyé ó ń làákàyè ìgbà tí ìyá fún ọmọ lágbo àti ìgbà tí ìyá fún ọmọ ní tí ìgbà olókòrìlà rẹ̀ nú méjèèjì kò sí àsìkò tó fún tí ìmú ìtọ́jú rẹ̀ ni àsìkò tó gún fún lágbo mu kódò tún fẹ́rẹ̀ rẹ̀ ńgbà yẹn jùgbà tó fún tí ìmú lọ bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run bá bá fi àwọn tọ́kàn kọkàn wa kìí ṣe pọ́lọ́run bínú sí wa kìí ṣe pọ́lọ́run bá ń bínú sí wa bí ìgbà tá fọ́mọ lágbo ni lọ́dọ̀ ọmọ torí làákàyè rẹ̀ ó lérò pé yóò ń kórìíra òun ni agbólẹ̀ tútù tán bá fúnyàn mú gbà kèkè tílẹ̀ iṣu ọmọ bì kálẹ̀ káàkiri ọmọ yẹn máa ṣe pépé irú ìyá tó dojú ọjọ́ rúwo fún mi nínísì látàrí olú ọ̀gbádùn wà lákìní ìyá yẹn ọ̀fẹ́ kọ bọ́ sọ́wọ́ kù ni bẹ́ẹ̀ làwọn ìṣòro tọ́lọ́ fi ń kẹnu kọ̀ọ̀kan abẹ́ ló ṣe rí sì mọ́ gbàtàn jẹ́ ọ̀hun ti kún bá mú gbogbo ìṣòro yẹn lọ ẹni ẹ lọ bá ṣòro tiẹ̀ gan lọ níbi títí yóò ti lọ ẹ gbọ́ ìsìláàmù yé ẹ mọ́jọ jẹ́ kí gbogbo atẹ́gùn tó bá ti fẹ́ ń bá lọ ní gbogbo òjì tọba bá ti jà kó wá lọ eléyìn eséwò èèyàn rẹ̀ ẹni tí ń bẹ lórí mùsùlùmí gidi ẹni tọ́lọ́wọ́ bá kó gbogbo asábẹ̀rẹ̀ ni Muhammad ibn Abdullah àwọn èèyàn ní bùkátà lábẹ̀rẹ̀ kódà ọlọ́run bá dìkílẹ̀ àpóhùn gan-an Muhammad kápọ́ bá nímọ̀ ọkọ̀rọ̀ ni sóyé aburú ò ní ṣẹlẹ̀ sí ẹni àpè lánàá bí ọlọ́run ọmọ mẹ́fà kunu ọmọ rẹ̀ lójú rẹ̀ tí ò rí nǹkan ṣe ẹni kó sì máa sọ fún yín pé òun ó jókòó òun ó lajú afọ́jú Abdullahi ibn Ummul Maktum apẹ̀rún kejì fánàbí afọ́jú ní tó ekú ànábì ọ̀lórí ojú rẹ̀ là ẹ mọ́ gbàtànjẹ́ mọ́ dẹ́kẹ́fẹ́ rí wò ele máa mba bá ẹnu gbogbo ìgbà táwọn èèyàn bá ti dé Ṣakí náà ni bí kápá lẹ́sìn nígbà àṣùgbé ti ẹ̀ka lẹ́ ń sẹ́yìn tẹ́ ẹ̀dẹ́bẹ̀ náà yìí tí ń wo èyí ẹ̀tọ́ mẹ́wàá nígbà àwọn àlìjọ̀nú tí dé bẹ́ẹ̀ náà àwọn sáà tí àwọn àlìjànú tí ò tí lòun tán ẹ̀tún ti gbọ́rùn mẹ́ ẹ̀tún ti sá lọ kí ló dé gbogbo àwọn bí tẹ́ẹ̀ tí ń lọ tẹ́lẹ̀ kílẹ̀ gbàgbọ́ mẹ́ ìyáláìlá àwọn tẹ́ ń pè òun kò sí láàláwù mẹ́ nígbà wá ń jèló ọba ìyànú jẹ́ páwọn ta pè tá fọwọ́ wọn sọ páwọn bàbá wa nú ẹ̀sìn la ilaha illallah ṣe Fatima ọmọ ànábì lọ́ra yarú èyí tóun yá ni àbí àbáyíṣà ìyàwó ànẹ́bì lọ́yà àyàkúyà lẹ́yìn ikú ànẹ́bì tí wọ́n ń kiri lúkàkí pé wọ́n bá probleme problem ìgbà àfà ń bà ọ dá ọkọ̀ fáwọn èèyàn lu ìyàbí wọ́n lọ fọkọ̀ rẹ̀ ṣe sàárà ọkọ̀ ẹyọkan tó ń gbé kì í òun ló blọ́ọ̀kù mẹ́wàá tí ń bọ̀ lọ́nà lọ fi ṣe sàárà ń ṣe sàárà àtẹ́ńkọ́ kí ló dé tẹ́yìn mọ́ ń gbàtẹ̀jẹ́ báyìí ṣe rọ́rọ̀ àwọn tí ń bẹ́ ń ta yẹn díẹ̀ ni kápẹ́rọ àwa ta wà ń bí kí ìyàwó tiẹ̀ ìyàwó tèmi ọ lọ rú bẹ́ẹ̀ ni ìdójútì ńlá lọ́jẹ́ pẹ̀lú rọ́rọ̀ tá ń gbọ́ yìí àìlágbọ́yé ni kúmi lásọ láti kúmi yarhamukumullah salamu alaykum wa rahmatullahi